Mm-hmm. tẹ sọ yẹn mo lóun ló pa. èmi ló dé ẹ ẹ fọwọ́ kó oúnjẹ tí mo fi kalẹ̀. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tọ́wọ́ ni. owó ìpàdé ọ̀tẹ̀ ọ̀sán tẹ kò sí nǹkan kan. ṣé ó bẹ̀ bá ṣe gan-an ìyá mi nígbà tí a lè fún owó ara ìlú. ajé nù. bẹ́ẹ̀ ni gbogbo ara ìṣẹ̀fúnṣẹ̀fún fi ṣàjẹ́. bí mo ṣe kọ́ láti ìjọ ẹ̀ náà tẹ̀ lọ́pọ̀ mi. wọ́n ti gẹ́ẹ̀tì wa ni wọ́n ti gbé ládàá olúbẹ́láyà òṣìṣẹ́ ọ̀rọ̀ ajé. mo mọ̀ pé bájá bá ló pọ̀ ọdún láyé ẹ̀rọ òfin. kẹ́ni tó o bá tún sọ bá àwọn òkè ẹnu ẹ̀lú ẹ̀wọ̀n. ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe lọ kábọ̀. tẹ́ ẹ bá gbà láti ta fún mi máa fún yín ní owó ten million naira. ẹ tí ọba níran ní ta dúkìá bàbá bàbá rẹ. ojú rẹ olómi mo bá kòrò múlẹ̀ kí n lè rílẹ̀ odò mo jí mo fèjè bọ́jú kí mo bà dalẹ̀ ẹgbẹ́ àwo omi yìí òní ẹ fi wọ́n lẹ̀ lọ́jọ́ sóyin láàárọ̀ kùtùkùtù lẹ́ fomi ìwọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá ti fi wọ́n lẹ̀ ó ti dàbẹ́ kálára yín fẹ́ ná. kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ni ò ṣe yọ ewu máa ń bẹ́ ń bi ọ̀rọ̀ tó bá kọ tí ò bá jẹ́ wọn. ká dijú ká ṣe bí ẹni ni káwọn ẹni tí ó sọkún rẹ wọn ní ká bùn ìbùn ìbùn ká fẹsẹ̀ kọ gbà ó káwọn ẹni tí ó ṣe nìkan. bí n bá ṣe àṣejẹ alákàbàdé là fún mi bí bí èèyàn bá jẹ lẹ́ẹ̀mejì wọn jèrè méjì. pẹ̀lọ́wọ́ ẹlẹ́dàá ìpínlẹ̀ ìkọ́nà fi rán wa sí ẹ eléètò orí ìkọ́nà fi rán wa sí ẹ. kúrò lọ sí ọ̀dọ̀ aláwo òkú àwọn èèyàn ẹ lọ ń ṣe nǹkan tí ò dá láti pa àwọn ọmọ alákejì lára rẹ. counting on you soldiers. wọ́n ló wà láàrin àwọn ọmọ alágbe tó ń jó tó ń ṣèdí bàlàbàlà tó ń ṣe tó ń ná wọn lówó. àwọn òṣèré onítíátà àwọn lèmi ń tẹ̀lé o èmi alágbe. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin fáìlì àti fàní àwọn onítíátà kí wọ́n ń tà tí wọ́n fi ń jẹ́ sáràtà. èèwọ̀ ni fún ẹ ò gbọ́dọ̀ ṣègbéraga sí ẹnì kankan omi gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pé ń sàkéjò ẹsẹ̀ kankan kan bí olè wúre. five million naira is not a joke that that's the spirit if we are able to to do it. ìwà ni ó ìwà ni ó. tó bá ṣe rẹ bí ò bá ṣe rí. ìwà ni ó ìwà ni ó. ìwà wo ni wọ́n ń kú ní wa o. ọ̀rẹ́ jágbọ́ jágbọ́. ìwà wo ni wọ́n ń kú ní wa o. ọ̀rẹ́ jágbọ́ dára ìmàdóró dára elébòló dára elébòló ṣẹ́gi kò dóró dára ń dóró ọ̀rọ̀ ayé yà mí lẹ́nu gidi ni ọ̀rọ̀ ayé yà mí lẹ́nu ìgbà wo lẹ̀ tá a máa jẹ́wọ́ nínú kọ́fà àbáyé jẹ́ ká gbẹ́nu òkùnkùn tá a fà sí mọ́lẹ̀ òun. àwa lánà olókùnkùn àwa lánà ìrọ̀rùn àwa lánà òkùnkùn ẹ̀rọ mọ́lẹ̀ àwọn ẹlẹ́bọ̀rọ̀ tí gbẹ́gbẹ́ omi tútù ti jó ní ọwọ́ àìwá. bẹ́ẹ̀ ni ìwọ ọ̀rọ̀ wípé àwọn àgbàjà tọ́jú mi aláwọ̀ ọkọ̀ kò wà dáṣe olórí ìṣàwọ̀ orí àwọn àfún ẹ̀mọ́ àwa dáàbò ní títí wọ̀ kó apá ọmọ ọ̀gá alẹ́gbàá ní ẹlẹ́gbòrí ọdún apá ọmọ ọlọ́mọ kéèké àwọn ọmọ ọmọ tuntun ti gbé ní ọwọ́ ìwà rẹ̀. ẹ ẹ ṣàánú mi ẹ fọwọ́ mi sílẹ̀ ìyẹn lè ní ẹjọ́ ìbájú mi àwọn ẹlẹ́gbẹ́ yìí. bẹ́ẹ̀ bá sáwọn. ọmọ wíwọ ní wẹ̀ ẹ̀yà ó mọ̀ ẹkùn a máa ṣiṣẹ́ kí ajá ó ti ti pé ṣoṣo ó sì di dandan. ó ṣoṣo. ìwọ ọ̀rọ̀ mi pé wọ́n ti fi wàdùwàdù ká àjàyà lórí kan. bẹ́ẹ̀ni. bí ẹ bá ṣe kó láyà àyà ó yẹ tó yẹ kí èmi àti máa dájà ẹ̀fẹ̀ ó ti wọ́n bí òbí òbí ọkọ̀ àjọ ó jẹ́ ikú ọ̀ bẹ́ẹ̀ olórí ẹ̀yẹ ṣe bá ọmọ tó bí tèmi lálẹ́ náà ni. ṣíṣe ń lẹ́kùn kankan. bẹ́ẹ̀ni. olórí ẹ̀yẹ ẹ jẹ́ ká fọ́ lójú ọ̀kọ́ kó lè bá wọn ṣe orí lára. olórí ẹ̀yẹ ẹ jẹ́ ká jẹ́ ọba ṣe jẹ́ ọ̀hún kó lè bá ṣe tó. bẹ́ẹ̀ni. lọ́dún ọjọ́ ó yà. ó yà wá ọmọ ọmọ kan sọ́sọ́ sọ́sọ́ sùn ni. ó aláburúkú kan ni mo lá nísìnyí nípa ọmọ mi. aláburúkú aláburúkú kan náà ló jí mi lóhùn sí. Ah, are you for real? ohun rẹ̀ kọ́. Ah, ó wà ní yàrá ìyálé mi. ẹ́ ló gbé ló gbé ló gbé tí ìkókó ló gbé kúrò ń bẹ̀ nà kókó ló gbé kúrò ń bẹ̀ nà. alá tí mo ò dára rárá ni ẹ má wọrí tó bá ti lọ gbé létà máa sọ̀rọ̀ má pè padà. ok mo ti gbọ́ màá lọ gbé ń sìn. àbí irú àwọn ìyáálé òṣèlú lélẹ́ báyìí. lọ́rọ̀ bọ̀dọ̀ yìí. ẹ má bínú mà mo kàn fẹ́ kó wá sùn tì mí mà. mo sílẹ̀ kó sùn sí fún mi kọ́ ló ń sùn láti jọ yìí. ẹ ẹ má bínú mà ẹ jẹ́ kó tẹ̀ sùn tì mí ẹ má bínú mà. dára àdàbà ń pè gèdè wípé ilé òkú. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn fún mọ́ o ènìyàn o ẹ fún mọ́ o ẹ fún mọ́. ọ̀rẹ́ mi èmi wò pé ojú ìkà tá a fi ń wo woman yìí òun ló jẹ́ ká máa fi lálàkàlà woman yẹn fàìn jù kó jàjẹ́ lọ. kí là ń sọ kí leléyìí sọ alóde ní ẹsẹ̀ dára <laughs> ṣàjẹ́ tó máa pa ọmọ ṣé máa ń rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ni. Oh ó ti wo yorùbá fíìmù jìnnà àbí àwọn àjẹ́ tó máa ń kọ nǹkan sójú tó máa ń wọ white black àti red irú wọn ló pé àbí àwọn àjẹ́ tó pọ̀ jù ń stansi corporate àjẹ́ àwọn àjẹ́ oní range àwọn àjẹ́ ẹ̀sìn wọn ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ wọ́n máa ń dress corporate tó máa wọ suit tó wà nínú range tí wọ́n ń live life gidi tó ń wọ white tó ń wọṣọ gidi èé ṣe nítorí pọ́n fún ẹ̀ wọn ò lè jàjẹ́ wọ́n ti pa ẹ́ tán wọ́n ṣíkún báyìí lọ́ọ́ máa mú ẹ kí ni mo wá fẹ́ ṣe báyìí torí mi ì fẹ́ kí kankan ṣe mi àtọmọ mi o. wèrè wèrè nìkan ló lè fi plot nǹkan tó wà lẹ̀ ó ti gbọ́ wèrè ló lè gbé kò wèrè ló lè gbélé ọkọ ẹni tí ò bá ní wèrè kò sí nǹkan tó fẹ́ fi kún wọ́n máa mú ẹ sọ́wọ́ báyìí wọ́n á fún ẹ ẹ̀jẹ̀ àgbẹ̀dànù àtọ̀ tó má ṣe mú tiẹ̀ ló ń mú tọmọ ó parí ẹ̀ ń finish olúwẹ̀ nìyẹn kò dẹ̀ sí nǹkan kan tó bá repent lọ́la jésù àtúgbà wọn ayé ń lọ náà nìyẹn tolúwẹ̀ ń tó kú báyìí òun ni títí ẹ ti gbé okú okú fẹ́lẹ́ dá ẹ nìyẹn wò ó jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo ẹ màámi ẹ màmá ìyá ẹ àmọ́mì tẹjọ́ ń ṣe yẹn kókó kó stop ná tó bá tiẹ̀ láwọn fẹ́ bẹ́ẹ̀ rẹ́ni gan kálá wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣeré wùwà ìkà tó ń bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa mú violence wọ ni every time violence wàá máa ṣe wèrè fún wọn tá máa ti rí pé àwọn òrojú ẹ lẹ́gàn wọn ò pé à ah, táwọn bá ní káwọn mẹ́jẹ lé ẹ̀jẹ̀ máa korò bíi ewúro wọn bá fi ẹlẹ́sà ayé ara tiẹ̀ bó ṣe ń lọ nìyẹn àánú ọmọ ọlọ́mọ ló tiẹ̀ ṣe mí ọmọ tó wà innocent bẹ́yẹn èèyàn wá jókòó wọn á mú ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ wọn á fi mu gàrí ẹ̀yìn ọlọ́run ò ní jẹ́ yan onígbà ni ìwọ fúnra rẹ báyìí ló máa múra tó máa fi mọ̀ pé eléyìí kò sí nǹkan tí yàn fẹ́ fi ṣe. Oh. ìyẹn pé wèrè ló lè gbélé ọkọ. wèrè gidi ni o ó ń ṣe wèrè kéékèèké o kò kí ń ṣàwọn àtọ́mọ́ní eléyìí ní wèrè àwọn wèrè tó jẹ́ pé kó tó sọ pé àwọn bẹ̀rẹ̀ wèrè báyìí ìwọ fúnra rẹ o ti yaṣọ ọmọ rẹ lọ́rùn o ti kọ́kọ́ mú gò o ti fi gún rẹ lọ́wọ́ gún ẹni tó fẹ́ ok wo máa wò mí ṣé tí n bá mú gò dání báyìí tí mo fi gúnra mi lọ́wọ́ tí mo gbé lórí iṣan jọ ṣé wàá bá mi jà hmm. ó ní pé ẹni tó gbé lórí iṣan tó bá máa gbé báyìí ibi báyìí ló ń gbé bọ̀ ṣé tán nìyẹn wá sá lọ tó bá mm. ti ń bọ̀ báyìí wọ́n máa bẹ̀rù ọ̀hún pé ha ah, tí wọ́n bá lọ débi ọ̀dọ̀ ọmọ ẹ̀ tí wọ́n bá lọ dọ́dọ̀ ẹ̀ báyìí ayé èèyàn ta nìyẹn wọ́n yà máa sá fún ẹ̀ wọ́n yà máa ṣe láìfẹ́ lọ wọ́n á máa ṣe máa dà á wọ́n á ní peace of mind hmm. òde la fi ń gbélé ayé o. wọ́n tó ti yé mi jẹ́ ká máa lọ síbi tá a lọ. tó bá ti kọwájú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá ti kúwọ́ nìkan kò tẹ́rù ara pa because bí mo ṣe wà yìí mi ò lè la ojú mi sílẹ̀ kí tá àlùbọ́ kò wọ́ o kí wọ́n ṣe ọ̀rẹ́ mi ní jàǹbá gbogbo nǹkan tó bá máa gbà báyìí òun la máa fi fún un mo máa dúró tiẹ̀ tí tó máa fi báyé wọn jẹ́ ni. bó ń bá ṣe bíbí ò bá ṣe rẹ ìwà ni ó ìwà ni ó tó bá ṣe rẹ bí ò bá ṣe rí ìwà ni ó ìwà ni ó ìwà wo ni wọ́n kú ni wà ó. ẹ ṣe máa èmi àti ẹ ṣe máa máa jọ lálàkàn náà at the same time ìwọ ńlá èmi ńlá àwọn oníkan tó lọ́wọ́ ń bá wa sọ èèyàn ìjáfara léwu o dára ele bolo dára ele bolo. bó ń bá ṣe bíbí ò bá ṣe rẹ ìwà ni ó ìwà ni ó bó bá ṣe rẹ bí ò bá ṣe. inú wọn tá a rí ìyàwó ẹ ní dání. ẹ ṣàmọ̀ ọ̀rẹ́ ń tẹ́yìn bí mo ṣe ń bọ̀ sí mo ti pè é dára dára. ẹ má pè é lẹ́ẹ̀kẹta orí bẹ́ẹ̀ ṣe máa ń pè wọ́n pa nínú kófù yín nìyẹn tó bá dẹ̀ wá wá important fún yín láti pèèyàn bóyá kẹ́ ẹ lọ pé tọ̀míwá ọmọ yín tẹ bí fọkùnrin míì á pè mí pa. dára kí la gbé kí ló jù èmi mo sọ fún yálé ẹ pé kó kù yẹ kó wá jẹun kí ló bá gbogbo lè wá. ẹ wò díẹ̀ tèmi yé mi o ẹ ṣàkọ bá mi bẹ̀ wọ́n ni kọ́ má sí oúnjẹ fẹ́mi àtọmọ mi mọ́ nínú ilé torí ogun àsọtẹ́lẹ̀ ń parọ́ o àárọ̀ tèmi dẹ̀ ti gbọ́n ogun mi lè bógun lọ má ṣe oúnjẹ fún wa mọ́ tèmi yé mi. baby girl get up won't eat from high again i will get you something better. kí ló dé tí wọn náà fi ń sanwó. ṣé ò wá di ọmọ ni. ènìyàn ẹ fúnra sọ̀rọ̀ yóò igi ń wó nílé. igi ń wó lóko. mo èmi dúpẹ́ tó bá mi òkè kọ́dà mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tọrọ mi ò dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní bá a ti wáyé páàrí láàrin èèyàn ò sì ní wánú ayé tá a wà yìí ọmọ ibi wa ń lọ yìí ṣé àṣìṣe tó ṣẹlẹ̀ láàrin èmi àti Gbémilábí tọ́jẹ́ ìyá àti ẹ̀ hmm. àṣìṣe ọ̀pọ̀ pọ̀ ṣe rí ń gbà náà mo kéwèé pọ̀ ọmọdé ló ṣe mí ló jẹ́ kémi ò bá ìyá àti ẹ̀ lájọṣepọ̀ tí mo fi bí ọ ẹni mo ṣe sọ síwájú pé mo dúpẹ́ mo ṣe ẹlẹ́ẹ̀kejì wá rí dára dára ṣọ́ọ̀mù wípé dídé tó délé Démiládé tọ́jú ìyá tọ̀dú wa kọ̀ṣẹ́ yìí tọ̀dú wa ti ń bẹ lórí ìjókòó dídáṣẹ̀ tó o sì dáṣẹ̀ wọlé ọ̀hún Démiládé gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ ó mú ọ gẹ́gẹ́ bí ọmọ káti ẹ̀ wá gbà wípé ọkọ Démiládé ọ̀rọ̀ dúmọ́ ó fi nǹkan ẹni ẹbí méjì kí ni ó bí ni ẹjẹ́ àgbà wípé gbélébù àti kọ́nù ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rọ dára mo fẹ́ kọ́ ọba àmútọ̀bí wá ti gbé lórí ìdúkù yìí mú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ tọ̀ mí wá bá a mú dára tí ń bẹ lórí ìdúkù yìí náà lápá òsì mi bá mú gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ dára kí wọn náà wá mú débi ládé tọ́jà yàtọ̀ kí wá mú gẹ́gẹ́ bí ìyálé rẹ̀ gangan ọ̀ríjínà ìyáálé rẹ̀ kó o sì mú gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ẹ wo ẹ jẹ́ àṣírà lóṣooṣù ọ̀wọ́ ẹ̀kọ́ ti fojú mu ẹ jẹ́ àṣírà wa báyìí àṣírà wa lọ́kàn ṣoṣo ní tí mo fẹ́ nù. dádì kò ń ṣe irú àsìkò yìí tí mò ń mọ̀ ní kò mọ́ mi ló yẹ kẹ́ máa sọ irú nǹkan báyìí fún mi. Ah, ah, then tọ̀míwá tẹ̀ ń sọ yìí òun gan mọ̀ pé mi àtòun àkìjọ ń ṣe ọmọ ìyá kan náà kò ń ṣẹ̀gbọ́n tèmi o lóòótọ́ lóòótọ́ ó lè jọmọ yín ó lè jẹ́ pé whatever tó bá transfer láàrin ẹ̀yìn àtìyẹ́ kò kan ẹ̀mí o òun dẹ̀ kọ́ lẹ́ni àkọ́kọ́ tó máa ṣoore fún yàn mọ́mì ẹ̀ tẹ̀dẹ̀ ń sọ yẹn mọ́mì ẹ̀ tẹ̀ ń sọ yẹn kí ni mọ́mì ẹ̀ tẹ̀ ń sọ yẹn ọ èmi àti wọ́n jọ ń fẹ́ ọkọ̀ kan náà ni ah, ah, ìyálé mi ló jẹ́ èwo ni pé kí ni wọ́n ṣe ìyá mi ò mọ̀ mọ̀ ìyá mi ìyá mi ti kú ìyá dára ti kú má bàa mi sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn. èmi tó yẹ kí n bínú òun tó yẹ kó fi ojú ẹ̀ bọ abẹ́ aṣọ ló tún wá lé fún kọ̀ọ̀kan tó ṣàkọsí mi síta ni nínú ilé ta ni. wọ́n bẹ̀rù náà èmi mo kó rẹ̀ lè rí ọ̀la. ṣé ti rí ṣé ti rí nǹkan tẹ́ ń jẹ́ kẹ́mi máa gbọ́ lẹ́nu eléyìí ìdí ọ̀tẹ́lẹ̀ tó pẹ̀lú ẹ̀ nínú gbòòyò ẹ̀ ń pè lẹ́gbọ́n mi ẹ̀yin lẹ́ fún láyé jẹ́ ó sọ̀rọ̀ tẹ́mi ṣẹ̀bẹ́ rí ní kíni ìtorí pé ẹ̀ ń gbélé àbí mi ti sọ fún yín kẹ́ wá gbélé tí mo gbà fún yín ẹ ti rí ọmọ tẹ́ ẹ̀ dámọ̀ ẹ rí lọ́sọ̀kan orúkọ nísìn ẹ pìrìfẹ́ ìyẹn sọmọ tẹ́ ti mọ̀.

ẹ mọ orí èèyàn tèmi jẹ àwọn alàlà àdúgbò nǹkan bá sọ fún ni bàtò ìṣepọ bàtò ìṣepọ ti ṣetán láti gbélé ẹ̀kọ́ ládùúgbò ẹ fọkàn balẹ̀ ẹ má fò jẹ́ kí n máa lè mọ̀ pé òun kọ́ lẹ́sẹ̀ alágbàtà mi ti gbó la. sísà ọmọ alàgbà pé.

my name is Kule Kali ojú òtí gbogbo àwọn ẹgbẹ́ ti bímọ tán tí kò secondary school ó ṣe ní ó ṣe advertise rẹ̀ dáàdi ní òbò tí wọ́n. ẹ jọ ṣé mi ò jọ nineteen. anyways ẹni tí mo wá rí bíbá ẹ lè kí lọ check pàápàá àwọn bá ta ọ̀lẹ́ kò ó sí i. ló fẹ́ kí mo bá yín kọ̀ọ̀kan tani kúnlé kúnlé ló pè léyàn rẹ̀ kúnlé kò ní rìgáàtì forúkọ awọ ẹ o sórí tí kúnlé bá mú ẹ tó bá nù ẹ á nù ẹ láti wájú á nù ẹ dẹ́yìn wàá rí báyìí ìfà tọkọ ní ẹ gan á mọ kankan lù ẹ kúnlé má yọ rẹ lẹ́nu oko kò sàbàríkà káwọn náà lè mi trust ẹ mi trust ẹ pẹ̀lú mọ́mí. ọmọ ah, ọmọ apparently.

Milo. Kí ni pé nọ́mbà ó ti máa yọ ọlọ́kọ̀ lé o, ọlọ́kọ̀ òwò yẹn lé o. Mo mọ̀ kan ṣe ti gbọ́, ṣe ti gbọ́ tó lòun àgbà nọ́mbà yìí, ó láìkì ṣìnà tó bá ń wá lágbèrè ṣìnà. Ó dà pé ọ̀rẹ́ mi rí wọ́n dà ẹ̀ẹ́. Mo mọ̀ dáadáa, àwọn ilé ìwádìí ẹ̀ o wọ́n á jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ lójú wọn bẹ̀rù mari ìtumàdùn wọn ní wọn ní rẹ̀pẹ́tì wọn bá yóò bá yóò orúkọ àgò kò jẹ wọn lójú o òbí dùnmọ́ mi kò dùn àwọn bá dùn mọ́ ẹ á dùn ẹnu inú ẹ á dùn. ìyàwó mi. ẹ̀yin àgbàlagbà lẹ máa sọ wípé obìnrin tó bá ń ṣe ṣìnà tí ò bá parẹ́ ó máa padà pọ̀ ni. bẹ́ẹ̀ Òwe yìí ó wà fún àwọn obìnrin tí ojú wọn ò gbébì kan. Tọ́ bá ń ṣe ségesège, pàápàá èyí tó bá ti wà nílé ọkọ tó tún wá ń ṣojú méjì. Wọ́n dẹ̀ tún máa ń sọ pé jedejede kan ò ní jẹ́ kan kó dánu dúró. Ẹ̀ máa kọ́ fún ẹ léṣe yẹn kí n tó bèèrè ohun tó bá gbogbo òwe yẹn wá ṣé wọ́n lè gbé edé ńlá tó pọ̀ síwájú èmi àti ẹ̀ kó wá náwó mẹ́yọ kan kó jẹ́ kó dáwọ́ dúró edé dùn ó dùn ju kéèyàn mẹ́yọ kan kó jẹ́ lọ tó bá ti jẹ kan báyìí wàá fẹ́ mú kejì kódà wàá fẹ́ jẹ kẹta ìkẹrin ìkarùn tẹ̀yìn ò bá ṣọ́ra wọ́n á fẹ́ péyàn lé lójú kòkòrò ìdí tán fi ń ní jedejede kì í jẹ́ kan ó ṣíwọ́ nìyẹn. bẹ́ẹ̀ gangan lọ́rọ̀ obìnrin oníṣìnà jẹ́. bẹ́ẹ̀ni obìnrin tó bá ń ṣe ṣìnà tó bá ti ṣe lẹ́ẹ̀kan báyìí ó máa fẹ́ máa ṣe lọ ni kò sí bó ṣe lè dàgbà tó. pẹ̀lú gbogbo ìwà ìdọ̀tí tó dojú ti ní tí ìyáálé mi wù sẹ́yìn sẹ́yìn ṣé ó yẹ kán sì máa gbénu léyìí ó yẹ kẹ́ gbà wọ́n láàyè. Ah. dára sí mi ah. ibi tí ò ń bá gbogbo òwe ẹ̀bọ̀ ni. ẹ̀bí mọ̀ pé o ṣàjẹ́ ń kéjì obìnrin òdenu àmọ́ ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé ọlọ́run náà òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kíni kó ronú kó pìwàdà ìyáálé ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti ronú ó ti pìwàdà níwọ̀nba ìgbà àti ẹ tá à ń ṣe ọlọ́run ọba tó ń dáríjì wá ẹ ta wá ní àwọ èèyàn tá a máa ṣẹra wa tá a gbọ́dọ̀ dáríjì ra wa ẹ tí ń bá dáríjì báwo la fẹ́ tẹ̀síwájú lóòótọ́ tèmiládé ìyálé ẹ̀ kò ì bímọ ń tòótọ́ ṣùgbọ́n ó bí àlàáfíà. àlàáfíà my foot hmm. àìmọye àwọn ọkùnrin tó ti léyàwó wọn dànù torí pé wọ́n ṣe ṣìnà èmi ìgbóhùn ṣe tó yìí táwọn ṣe yẹn. ẹ̀ǹ tó wá ń fẹ́ ni pé kí n lè lọ káyé lè gbàwọ́ nìkan mi ò lè lè lọ o ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ̀ gbọ́ ìdí tí mi ò fi lè lè lọ màá sọ fún ẹ lẹ́nu. mo ti kànlẹ̀kùn kànlẹ̀kùn kànlẹ̀kùn kò dá mi lóò kò dẹ̀ sí padlock lẹ́nu náà ó mi pò tí látẹ̀yìn ẹjọ́ irú orúnkún ló ń sùn bá. orúnkún náà ló ń sùn. wo ẹni sùn láàjí àìjà pé rọrọ o bóyá kò jókòó dè á tó jí. mọ́mí owó yín ò yé mi ẹ wo ẹjọ́ tó bá ti jí ẹ bá mi sọ fún pé mo ti wá ó lè check mi àbí kó call mi lórí phone ẹ jẹ́ kí mi máa lọ ṣẹ́ gbọ́n mà. o ò lè tí ì lọ jókòó dè sórí má kánjú bó ṣe máa ń sùn nìyẹn tó bá dẹ̀ ti ń sùn ó máa ń gbálẹ̀kùn mọ́rí ni jókòó dè. ẹ ṣe mọ̀. Mákọ̀dọ́lá. Ẹ. Sọ wà nínú ilé látàrí tí mo ti kọ́lẹ̀kùn kọ́lẹ̀kùn. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé mo wà nínú ilé bọ̀ tẹ̀ mo wá tú. Ah! Màmá. Ẹni sọ pé wà nínú ilé kó ń sùn. Ń sùn náà ni. Ẹrù wà lélẹ̀. Ah, ìdí tí mo fi sọ fún ẹ pé nísùn làájẹ àjàpè rọrọ nù. Ah, Mákọ̀dọ́lá mo dá ọ. Kò sí problem. Excuse me. Jọ o sọ fún mi pé o ti dán pẹ̀lú lady yẹn náà. ẹ mo ti dán pẹ̀lú ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. hey i don't want your explanations you're bad i am done with you. ẹ aṣàkẹ́ aṣa. Ah! má kọjú ọ̀la kó hmm? ti lékun méjì nsìn kó ti kòfó méjèèjì. ta ni yóò wọnà àbáyọ sí o ọ̀rọ̀ yìí lágbára o ẹ wo bí òbí náà ó nìkan ní ọgbẹ́ ìgbìmọ̀ o ṣé nǹkan omi wà bẹ́ẹ̀ ṣé wọ́n bí mẹ́jà ni because I seem not to understand ìgbà táwa nílé lẹ́ẹ̀kan ẹ̀bẹ̀ ìlú ń bẹ títí tí mo tún fi bọ́ta the same ẹ̀bẹ̀ yìí náà ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣé ó ní nǹkan mi tó fẹ́ gbà lórí ẹ̀ ni just love you so much ah, I eh, eh. can't even do without you. let me tell you I don't love you. má bọ̀jú ṣé bí wọ́n lọmọbìnrin ti ń bẹ̀ látàárọ̀ lẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ló ti ẹ̀ṣẹ̀ tó yẹ kó máa bẹ̀ ó tún wá ń bẹ̀ òun yánrí fún màmá ẹ má bá mi bá wí náà ṣé bóyá kẹ́ máa bá mi bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ yàn kó tí gbẹ́dẹ̀ tún dá sí i ẹ jọ màmá láti ẹ bá mi bẹ́ẹ̀ ni náà. ṣé o ti o ti o ti rí gbogbo ọkọ mo ṣe o ti rí mo ma ma ma. má bínú sí ẹ ọ̀dẹ̀ jọ. ọmọ kan please please please o jọ jọ mo àní o yọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ìlàdé kí ló ṣe é. ọmọ alátẹ̀lé ọdún sáà. ṣé ọkọ̀ jẹ́ ẹ̀? lọ́lẹ̀ àbí. wọ́n máa lọ́lẹ̀. kí n máa lọ́lẹ̀. Hmm. mọ́tẹ́ bá sọ̀rọ̀ máa lọ́lẹ̀. Àṣàkẹ́ rẹ̀ wájú tèmi ládé lọ. Àṣàkẹ́ dùn wò lóbìnrin. Ó dùn rí mọ́yàn. Ṣé ètò àrí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ wọ́n lówó lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé tí n bá fẹ́ rú Àṣàkẹ́ yẹn? Ah! àti lówó mi àti lọ́lá mi kò ní pẹ́ o. Ṣé lọ́dọ̀ tèmi o. Tèmiládé ò rẹwà kò rẹwà lóbìnrin ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú gbogbo ìdílé wọn pátá tálíkà ọlọ́run ni wọn tí n bá wá fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ yẹn bí ìgbà tí mo ti oko òrókò dóko òrókò tó ni ẹ wo èmi ò lè fẹ́ o ó dẹ̀ lórin kan tí ìyá mi máa ń kọ sí mi létí ní gbogbo ìgbà ń pé ìran mẹ́ta kan kò gbọ́dọ̀ tó ṣe ẹ wo èmi ò lè fẹ́ o. Hmm má kàn ju ọ̀la ìwọ ti gbàgbé pé gbogbo tó ń dọ́kọ ní wúrà sórí tèmi ládé tá à ń sọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ kò léèyàn ṣùgbọ́n lọ́lọ́run ṣòro ọmọ tó ń wò yìí àlùbáríkà ọlá àti ògo wà lára ẹ̀ ọkùnrin tó bá dẹ̀ fẹ́ tèmi kò ní tòṣì láéláé wo àròsọ kọ́ ọ ìṣípayá tọ́lọ̀ ń fi hàn mí. ìkorò jáde ìkorò jáde ìkorò jáde àjòwọ́nú ayọ̀wọ́ wa. ṣàlùfọ́ ọlọ́run gbogbo ayé ń ìṣẹ́ òṣì ìpọ́njú ìdààmú wàhálà ní orúkọ jésù ẹ mú kúrò bàbá ibikíbi tó bá dì mọ́ ní orúkọ jésù ẹ fà á yọ ní orúkọ jésù máa lọ síbi gíga tẹ̀síwájú lọ ṣe rere ìpọ́njú kó jáde àmúbọ́ kó jáde àkọsí kó jáde kẹ́mi ẹ̀gún ní orúkọ jésù kristi kó de èèyàn kó de tí gbogbo àgbáyé á máa sìn kó sọ̀rọ̀ bí ọba kó jẹ bí ọba ní orúkọ jésù kó lọ́dún lọ́lá kó lọ́dún aláyọ̀ káyọ̀ ẹ̀kún kó má sunkún lórí ọmọ ah! sábàkàbà ní orúkọ jésù ẹ jẹ́ kó là ó michael ẹ̀yin Malika. ẹ wá sọ̀kalẹ̀ ẹ bá mi ràn lọ́wọ́ ẹ gbé ga ẹ jẹ́ kó jẹyàn ẹ jẹ́ kó ṣoríire láti kó má pákó lọ́wọ́ ìrànlọ́wọ́ kó dìde nílà oòrùn níwọ̀ oòrùn ní gúúsù láríwá ọba láàánú ẹ jẹ́ wọ ara yín ọlọ́run gbàgbáyé ẹ jẹ́ wọ ara yín ọlọ́run gbé rárá ẹ jẹ́ wọ ara yín ẹ jẹ́ kàdúrà gbà. ẹ báyìí kó gbọ́ yẹn sọ ẹ báyìí kó pasọ́ mi gbà ọlọ́run gbọ́dọ̀ ní jẹ́ kádùrà mi gbà ẹ jẹ́ kí irú gbígbà àdúrà ẹ jẹ́ kí irú àmì. Ah! èmi yóò dúpẹ́ o. èmi yóò dùn hallelujah mo dúpẹ́ hallelujah mo dúpẹ́ oore tí bàbá ṣe fún mi hallelujah mo dúpẹ́ tó máa ṣe dáná lè ṣe o hallelujah mo dúpẹ́. ṣé wàá rí wípé adùn bá rìn máa tòṣì ní ọkùnrin tó bá fẹ́ Tèmiládé kò ní tòṣì láéláé gbìyànjú kó fẹ́ kí ìbùkún Ọlọ́run kó lè bá ọ gbé títí láéláé. so má ríro rárá o ṣé ẹni tó délé ayé mi ìrọ̀rùn àlàáfíà ẹ̀mí gígùn ìgbéga ó wọnú ayé mi ó wá ní kí n lè lọ hmm. má ríro àbákú la ṣòwò bẹ́ẹ̀ ni. ta ni o wọnà àbáyọ sí o ọ̀rọ̀ yìí lágbára o. ànìbẹ́gùn kọ mẹ́gùn kọ o. àfọmáwò márùn tí ó gbọ́dọ̀ wí. àfọmáwò márùn ni o. gbọ́dọ̀ wí fẹ́ni kan. Dàràndòrò dàràndòrò. Dára tèmi kan, dára sí mi wọ́n bá ọ lọ. Ẹyin ẹnu rẹ màmí dá mi lọ́rùn, ìrìn ẹsẹ̀ màmí gbà ò bá mọ̀rọ̀ ìfẹ́ tí mo ní sí ọ. ọ̀kín ló dára jù láàrin ẹyẹ olólùfẹ́ òṣùwọ̀n láàrin ẹgbẹ́ rẹ̀. Ah, wo wo wo kò sí bí wàhálà mi ò ṣe ní pọ̀ jù lórí ẹ̀ ah, ṣé ìwọ mọ̀ pé ibi tí ìṣòro ẹni bá wà ní ọkàn ẹni máa wà ní. you know what Dara honestly speaking kàtẹ́ fi eré tí kan you're driving me crazy. I mean, the thought of you in my head every now and then. Ara mi mu. In fact, gbogbo obìnrin tó bá kọjá báyìí, ọkàn bẹ̀rẹ̀ sí ń jọ dára sí mi. Ẹ̀rín wọn bẹ̀rẹ̀ sí ń jọ ti dára sí mi. Ohun ẹnu wọn bẹ̀rẹ̀ sí ń jọ ti dára sí mi. Why can't you just give me a chance in your life? Let me just prove myself to you. Wàdẹ̀rì tó bá fún mi ní chance ní ìgbésí ayé. I promise. You oríṣiríṣi ń bẹ lọ́wọ́ dára yìí o ànígbà bí má gbà bẹ̀ yẹn kẹ́dà má bà á sọnù má ní. Hmm? sọ fún ẹ pé mo máa bí ẹ débẹ̀ mo máa bí ẹ tàbáyé mo máa jẹ́ kọ̀ọ̀rọ̀ ẹ dàbí bí wọ́n ṣe kó àwọn Israẹli tí wọ́n gbé wọn gbà àárín òkun pa safe and sound mm-hmm. I will take you to Canaan. kuma makibe ye my daddy you're my daddy you're my daddy. <laughs> Oh, John, what? Come on, plan. don't complain. You'll be now. Uh-huh. my friend's room. Kí ló dé àlejò? Ṣé wọ́n suitable place for wa láti ṣe wọ́n Hello, hello, hello. Anywhere is suitable. No, I'm telling you, everywhere is suitable. Come on, the fact that. Alright. tó bá wo tìbú náà ló ní kàwá. bó bẹ́ẹ̀ ni má jẹ́ ká ṣe ń fi pa ẹ̀. irọ́ tó bá bá wa lẹ́nu ẹ̀ kò lè sọ pé àṣẹ ah, ah, ṣojú ọmọdé ni wò ó wá ara wa ti kún ọbẹ̀ dà sí ìbọn. <laughs> ó ti sọ rúùmù ẹ di hòtẹ́ẹ̀lì tí tájà tẹran kan lè wá anytime kó máa wá gúnra wọn bẹ́ẹ̀ ni àwọn. wọn sọ fún mi pé àwọn fẹ́ ṣe nǹkan kan wọn kàn sọ fún mi pé àwọn fẹ́ sọ̀rọ̀ nígbà wo pé àgbàlagbà méjì fẹ́ sọ̀rọ̀ kí n kọ excuse wọn. wo wo bọ́ mo ṣe ń sọ̀rọ̀ wo bó ṣe ń sọ̀rọ̀ eh, ṣé kò ní ní ọkọ tiẹ̀ tó lè gbọ́ ọ̀rẹ́ ẹ̀ lọ́kàn lọ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ tó wá jọ́dọ̀ tiẹ̀ ló ti ń ṣe gbogbo rubbish tó ń ṣe a married woman at that. ní pẹ́ ṣetán. wá. for real. Amo, mi ṣe dúró yìí wọlé síbẹ̀ yẹn sìn kó lọ lé wọn jáde i don't want to see them again just go now and pursue them send them away. tó bá ti wọ suit by. wàhálà ni wọn máa bínú especially tí suit ẹ bá ti ní black ní problem bá lọ sọ fún wọn má wọrí. straight One minute. ó yẹ kó ti ká tán nà ó. dadi ṣé rí ẹni tó bá yí kọ proposal yìí iṣẹ́ ló ṣe. Hmm. ẹ ó tún àìlò. ó dé búlọ̀ sùn. Ah, èmi náà mọ̀ pé ó ti máa the dandan owó lọ́wọ́ yín bó ṣe wà. mo fẹ́ gbé owó lọ́wọ́ mi ọmọ mi kan náà Well, with um, what I see here, you just need someone to defend the project very well, and it's a go. Oh, ṣọ́ from mi pé the ń wá. Tẹ̀bá rẹ̀ tó lè defend dáadáa o, máa ń wá. Máa gbọ́ mọ́ tẹ́mi bá rẹ́ni tó lè defend ẹ̀ Can you listen to me? reason invite ẹ wá bí tó mọ̀? Wọ́n ló lọ defend ẹ̀ fún mi. Dadi. Yes. Ẹ̀wù dọ́dẹ má fi tèmi sí wọn ẹ má fi tèmi sí jàre ṣé bí mo mọ̀ yín. orí ẹ̀ ni mo ṣe ní kó wo dáadáa ìwọ ló lọ defend ẹ fún mi ó ò ṣe lásán o tó bá ti defend ẹ ti contract yẹn bá lè bọ́ five million naira one million. ṣé bí mo mọ̀ yín ẹ̀yìn ah, mi fún mi five million kankan rà kí ló dé tó ń sọ báyìí. àmú ah, mo yín ni àárọ̀ ah, owó ẹ̀ kí fọ́ báyọ̀ ṣe five million náà lọ. kí ló dé tí mi ní lè fún yín five million nínú contract owó ti one twenty million naira so àti yọ five million fún ẹ wá di ìṣòro ní ìṣòro kò yẹ kí yẹn lè. yes. èmi ìwà ń gbọ́ àfi lóye ẹ fẹ́ tọwọ́ bọ̀ wẹ̀ nìkan tẹ bá ti gbà láti tọwọ́ bọ̀ wẹ̀. màá dé surprise ẹ màá tọwọ́ bọ̀ wẹ̀. ẹ serious. màá surprise ẹ ṣé tán. ó ti dà bàbá àtọmọ tẹ ẹ bá ti fún ọmọ yín five million two million tèmi náà. Ah, ah. Oh láì jù láì fa ẹgbẹ́ tó lè wọ ẹ tí ẹ bèrè one million naira pé ah, ah. tó bá ẹ gbàdúrà kó bọ́ sí àfún yín wọn. ó ti bọ́ sí mọ́mí ẹ̀yin lè gba one million láì jù láì fa ìjókòó síbẹ̀ ẹ̀ṣọ́ ń bá ẹ̀ kọ́ fún two million ọjà tí ẹ náà five hundred. ẹ kò lè dàbẹ̀ yín. ẹ káàbọ̀ ìdarí báwo ni traffic ṣé kò sí traffic lọ́nà. kò sí traffic báwo ni dẹ́yìn. àdúpẹ́ lọ́dọ̀ lọ. mo fẹ́ rí inú ilé. mo fẹ́ rí mi. Mm. ok kí right. Mm-hmm. That's Ọmọ ìdí ẹ̀wà sí ló lè lè dìbò sí mi. se volveva a desenvolvere. Ce vor cunoaște la fel de Guardare în solut. no mo ń béèrè mo níwà títa ni. èmi àti ìjọ ń sọ̀rọ̀ proposal tẹ̀lé tó wà lóde fún mi. èmi àti ẹ ẹgbọ́ ẹ̀bà mi. ìbéèrè lọ́wọ́. èmi mo ní kí ni. èyí lè kú wà èyí lè pè é. èmi lójú àbójú ayé ẹ máa bà mí èmi gbì ẹ pé kò wá láti wá ṣe kí ni màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ proposal torí kí n gbà torí mi ò dàrú for what and of course kí ni wàá ṣe ń bidán ẹ ta ló invite ẹ ṣé mo fún ẹ permission kó tó máa bọ̀ nínú lébìnrin ẹ máa gbà mí kẹ kí ni ẹ fẹ́ kó bọ́ bọ́ bọ̀ mí lọ́wọ́ ni. léyìí ẹ gbà mí èmi invite ọmọ ẹ níbo ni ẹ àbí nǹkan tí ń ṣe yìí nígbà tí mi ò sùn. obìnrin lọ́ta obìnrin o ọ̀rọ̀ yìí yé mi pé obìnrin lọ́ta obìnrin obìnrin lọ́ta obìnrin o obìnrin lọ́bìnrin lọ́ta obìnrin kàyéfì lọ́rọ̀ ṣe. aleluya o. aleluya mọ̀. aleluya mọ̀. ìyàtọ̀ mi wá ọlọ́run á bá mi gbàdúrà ni ní ṣe lásán ọlọ́run á dáhùn sọ̀rọ̀ ni. àmọ́ ìgbà tó fi ẹ wá sí gbèdé ìgbà yìí three days lẹ́sọ̀ pé ẹ fẹ́ lò ó kí ló dé tẹ wá tó sọ ọ́ di nineteen days. kí ni wọ́n lè máa mo tiẹ̀ fẹ́ sọ́jú twenty one days ni ah, nítorí gbogbo àwọn olùkọ́ mi tí mò ń bá kú mo fẹ́ kí ọlọ́run yanjú ọ̀rọ̀ mi ẹ̀wọ̀n owó lè má ẹ fi mi àti ọlọ́run lè mo fẹ́ gba kùtù lọ́rùn yóò bá yanjú ọ̀rọ̀ mi ní ìdí kúrò pé. ọlọ́run ti gbọ́ àdúrà yín ọlọ́run ìjọ mímọ́ ó ti gbàdúrà yín ó ti yanjú ọ̀rọ̀ yín twenty one days tẹ́lẹ̀ fẹ́ lò yìí gangan òun ní kẹ́ lo ẹ má jẹ́ kó tún di forty one days o ṣé mọ̀ pé bàbá tòmí wá wà nílé ọkọ̀ wọn á dẹ̀ ti máa fà sí wọn á ti máa retí ṣe ti gbọ́ tẹ bá ṣe tọ́kẹ́ máa lọ ọlọ́run agbádùra yín ẹ ní ṣe lásán ẹ ní àdúrà yín tiẹ̀ ti gbà ẹ ní bànújẹ́ mọ́ ọ̀rọ̀ yín ti dayọ̀. ayé lóde ọ̀rọ̀ yìí. Lọ́sìn mi, ó múnú mi dùn rárá o. Honestly, ó dà pé ìyá tí mo kọ sí ẹ̀kọ́ ló kọ sí To start with, ó yẹ kó fún mi credit for the kind of risk I'm taking. Tí o bá ń ṣe pé ìfẹ́ tí mo ní sí ẹ gan-an, ó ti sọ mí dọ̀dẹ̀, ó ti ń jẹ́ kí n take àwọn risk tí ó yẹ kí n take. Ṣé ó yẹ kí n wá? in your matrimonial bed in your matrimonial home ọ̀dẹ̀ ni mí o ìfẹ́ ìfẹ́ ti sọ mí dáhùn ìdẹ̀ pátápátá o gbogbo nǹkan tí mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ máa fi compensate mi fún gbogbo risk tí mo ń take ò dá mi lọ. Hmm? kí ló fẹ́. mo ti sọ fún ẹ pé mo ní two million naira ó dẹ̀ ń fẹ́ ní dé ìyẹn fún ládọ́là fún mi. báyìí. àmọ́ nǹkan ṣẹlẹ̀ o. kí ni. nǹkan ṣẹlẹ̀ lókè o. ẹ lókè kí iná àti kí. ẹyin náà gbọ́ kò sí iná mọ̀. ẹ wò tẹ́ bá ti dókè bá dé sí ti rú kí ẹ má pariwo. Ah, kí ló ń ṣẹlẹ̀ sọ fún má pariwo. àyè má pariwo ìjẹ̀bá dé yàrá dájú bẹ́ẹ̀ bá rí kankan má pariwo. ǹjẹ́ mo condition mi wọ ọmọkùnrin yìí. ǹjẹ́ bẹ́ẹ̀ gbà wọ̀ yìí. ǹjẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ fún mi. kò sí ìkànnì ẹ̀wò ìjẹba ti wá ṣe bẹ́ẹ̀ ní kankan lọ́wọ́ yàrá kí ló ṣe é tí ìrànwọ́ tó ṣe àwọn akẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ ìjọba ti rí bẹ́ẹ̀. kò sí nǹkan kan. and eventually ó máa fún mi owó tó bá dẹ̀ fún mi kò sí kankan tí mo fẹ́ fowó náà ṣe ìwọ náà ló ní ìmọ̀ reason tó kàn ṣe ń disturb ara ẹ̀. mo jẹ́ kí n disturb ara mi tí mo bá disturb ìwọ ìwọ máa lọ disturb òun owó náà dẹ̀ tètè jáde eh, so that màá lè ra data láti love ẹ mo ní data láti love ẹ. <laughs> ah ó ṣe làwí fọ́ọ̀rì tí olójú tì nínú ilé ọkọ ẹ ah. ìwọ wá bí ọkùnrin wá. òun gbé wàásù ní ṣọ́ọ̀ṣì ní àbí mọ́ṣáláṣí mú ó mọ̀ pé ohun tó wá ṣe yìí ó dangerous fẹ́mi ara ṣe gan fún ara ẹ̀. Ah. ṣóbìnrin lè lè báyìí. Hmm ojúgbà mi ti fún ẹ ẹlẹ́lẹ́yà oníṣìnà alágbèrè. ẹ tilẹ̀kùn. Where are you going? No, ní sùúrù. Má ṣe mí léṣe ní sùúrù ìbòlùlọ. Fi woman yìí sílẹ̀. Fi sílẹ̀. Fi ah. sílẹ̀. Jókòó. Má bọ́dà máa ń jẹ́ nítorí woman yìí. A ní kò fi woman yìí sílẹ̀. Ah, don't Oh God, kí ni. I don't know why I should be treated like this. That's why you need to leave him. Give him some space. Àlẹ́ mi ò lè gbà Yeah. That ni màá yẹ? Shut up! Shut your dirty mouth up! Ogún ọdún mẹ́jọ Amaka ò kì í ṣe àjòjì I will advise you postpone this wedding. Ah! I am mi ti bàjẹ́ tínú mi ò bá ṣe dùn ní nínú ilé yìí kò sẹ́ni tínú ẹ̀ máa dùn. Good, but there was a new um, cake that I had trouble with. Dada yóò lè dà kankan bẹ́ẹ̀ ló sọ fún yín. Close the door behind you. Ṣé mi sọ fún yín? Mo sọ fún yín pé bad influence ni àwọn wíjà. Mo ní kí n kọ́ ọ́ fẹ́ máa lo gba ẹtí wọ̀. Àtìgbà tí mọ́mì ti dé. It's just going from one problem to another. I think the only thing tí mo fi gbòòrò ṣe ni mo bẹ́ẹ̀ Okay. rí ní kẹ́. Anytime tí mọ́mí bá ti rí mi pẹ̀lú obìnrin báyìí becomes a problem. You won't marry that idiot in my presence. And I will marry her in your absence. Jesus. Ṣé o fẹ́ fẹ́? Dábì Show ṣó fẹ́ fẹ́ ní? Tó o bá ní mo fẹ́ fẹ́, mo fẹ́ fẹ́ náà ni. Ó bá fẹ́ leave my son alone. I will never let it happen. Ó lè one láyé ọ̀nà wọn ṣẹ́kẹ̀wẹ́ one sẹ́. This is my son house. Do as I say. No, woman. I won't do what you say. You can't order me around. Let's build this together. Are you mad? Are you okay? Nígbà tí mo pàdé fún mi níyì, mo mọ nǹkan tí wọ́n pè ní ìfẹ́. Ó ti nífẹ̀ẹ́ pátá pátápátá wọ́n ní kó jẹ́ kó mọ̀ pé ìwọ náà nífẹ̀ẹ́ báyìí ó nífẹ̀ẹ́ báyìí. ó ṣe ráìsì yọ̀ọ́ ìjà ó ṣe iṣu yọ̀ọ́ ìjà ó bomi wá fún mi ìrọ̀ máa jà. kí ló ṣẹlẹ̀? jimmy. ká má parọ́ o jẹ̀bi kú. iṣẹ́ ìṣòro kò rí bẹ́ẹ̀. ṣé ẹ̀yà rèé ṣé ẹ̀ máa sán eré tó alájáńbẹ́kù. Tell me what I don't know. I don't know what you don't know. To me is my friend a very good friend of mine ló fún mi. obìnrin pọ̀ wá rẹ́ lòmíì ọkọ mi wá rẹ́ lòmíì. di mímú ọ̀nà ọ̀dàlẹ̀. ṣe ń bẹ lọ́rùn dára yóò ànígbàbí má gbà bẹ̀ yẹn kẹ́dà má bàa sọnù máa ní. for real you daddy. you can't believe it. Ah, ìyẹn ò dáa. Ah, ó serious my daddy serious. Can I marry máa rí ṣe sí yẹn báyìí. a ah, láti wá àkànṣe sí. kò tí mo sọ mọ́ yẹn. Are you sure? I'm sure you are. Mommy, come and join us. Okay, darling, I'm coming. Dára Dara, how wà ń máa bọ̀ àjọjẹ ló dùn má dání kan dúró nínú ilé wọn dára ò rí pé alágbèrè oníṣekúṣe obìnrin ni wọ́n mọ̀ ní. ò ń béèrè lọ́wọ́ mi kí ni wọ́n ṣe irú ìtẹ́lọ́rùn wo ni wọ́n ọmọbìnrin tó ń fẹ́ tí ò ní lọ́dọ̀ mi gbogbo àṣírí ẹ̀ pátápátá ni tú ìyá díẹ̀ ni tú.

ẹ̀dá ìsáré ayé ni wọ́n ká má fẹ́ sẹ́yìn kọ́. nígbà ìlú ọkọ̀ mi kó ojú ayé lóde. ìmọ̀ mi drink drink drink. ẹ̀mí dàrá ndóró dàrá ndóró ẹ̀mí kondóró. Hello, Omoge. Good news um, iṣẹ́ tó gbé fún mi ó ti ready o perfect a hundred perfect the only thing tó máa kàn ní láti ṣe ni pé i ma print it out of course yes you know what eh? ìwọ ṣàkànfẹ́ tó kù lẹ̀ fún mi gbogbo ṣe máa dọ́dọ̀ kọ́ ẹ̀ èmi máa ṣètò ẹ̀ àmọ́ kí ìwọ náà ṣètò tìbítìbí ṣé o ti yẹ jẹ́ kí èmi náà fọ́ gbangba kínú mi lè dùn eh? ok i love you there. Hey ẹ̀mí pòǹdóró dàràǹdóró dàràǹdóró ẹ̀mí pòǹdóró. èmi kọ́ ni mo wà ní fọ́tò yìí èmi kọ́ ọkọ mi èmi kọ́ báwo mo ṣe máa lájú mi ilẹ̀ tó máa yà mí ní òwò mi bí ọmọlúwàbí báyìí. ìwọ kọ́ ìwọ kọ́ èmi kọ́ ọmọ ìbáyé mi jẹ́ ni. ṣé orí tó wà ń bẹ́ẹ̀ kò jọ tiẹ̀. ìwọ kọ́ ok tún yẹ ilé iná wò. wọ́n ah! ti bá tẹ̀lé jẹ́ wọ́n ti gbà mí ọkọ mi ṣọwọ́ ṣàánú mi ayé ah! ti gẹ̀ẹ́tì mi wọ́n ah! ti gẹ̀ẹ́tì mi èmi kọ́. ṣé wà náà kọ́. èmi kọ́ lárúgbó ara èmi kọ́. ìwọ tún kọ́ leléyìí torí gbogbo ara ẹ níwòwò báyìí torójú ẹ torí yín ẹ tó ẹ ó dẹ̀ tún ṣe ń parọ́ ìpè wọ̀kọ́ irú àwọn olè. daṣọ jẹ́wọ́ ọ̀bùn ká daṣọ rú ẹ òun làwọn àgbàlagbà wí òṣì tó ṣe láti kékeré títí tí ò gbé ẹ wọ́n ní béèyàn bá ń dàgbà oúnjẹ ogun jà yìí tí ò gbé ẹ tí mo rò pé o ti jáwọ́ o ti túbá òun náà ló tún ṣe dìbò yìí ló tún ṣe títí títí tó fi darúgbó o tún kọ̀ntínú o wà ní wọ̀kọ́ woman woman wàá fún mi láyè o gbogbo eléyìí tó ń ṣe yìí ó ràn mí o wàá fún mi láyè inú léyìí tí o bá fẹ́ kí n nókù èèyàn lọ́rùn fi léyìí sílẹ̀ fún mi àní o fi léyìí sílẹ̀ tó o bá fẹ́ kí n nókù èèyàn lọ́rùn mo bẹ̀ o mo bẹ̀ o mo dẹ̀ bẹ̀ tó gbogbo aráàlú ń gbọ́ o má jẹ́ nókù èèyàn lọ́rùn o ọlọ́run dẹ̀ ní jẹ́ nókò èèyàn lọ́rùn jáde nù lé ìfẹ́ mi tèmi nìyẹn. mi níyà mi ní bàbá mi nẹ́bí mi nára láti kékeré báyìí bó mo fẹ́ lọ dídá yìí. ibo ló fẹ́ lọ gbogbo ilé àwọn ibi tó ti ń ṣèrànú má gbàbẹ lọ. èmi kọ́ ìdí ni. hey woman oya oya oya oya oya tiẹ̀ kọ́kọ́ dìde parẹ́ parẹ́ parẹ́ parẹ́ bí iṣó wájú mi parẹ́ bí iṣó. Yes. oṣù oníranu. jẹ ṣe bí mo ti sọ fún yín pé jẹgẹjẹgẹ kan ò ní jẹ kan kó dáná dúró. òótọ́ ni èmi náà wá rí òótọ́ lọ́rọ̀ àwọn àgbà jẹgẹjẹgẹ kì í jẹ kan kó ṣíwọ́ abẹ́rò oníranu àgbáyà ni hmm. èmi ro tọlọ́run mọ lára mo dẹ̀ rò pé ó dẹ̀ ti jáwọ́ ó ti túbá nígbà náà ni. ibo ló wọ́n pọ̀ ń ta. Ah! ẹ wo ẹ ṣàbẹ̀mí kìlọ̀ fún wọn ẹbí mi kìlọ̀ fún mi ò fẹ́ rí ẹsẹ̀ ní compound mi ò fẹ́ rí ẹsẹ̀ ládùúgbò yìí mọ́ o. kí ló tún fẹ́ wá ṣe ń bìbà yìí àwọn ọgbọ́n ò jẹ́ padà wá mú bó ṣe wà yẹn lọ lámilámi la rí ẹnìkan ń rábọ̀ ẹ̀ ó ti lọ. ẹ bá mi fi sin gbogbo oúnjẹ bá ní kẹ bá mi fi sin lọ. Ah, ah, ah, dàràǹdòrò dàràǹdòrò. àmọ́ màá mi ń bá ẹ̀ mo ti gbà. lóòótọ́ ni wípé obìnrin lọ́tà obìnrin. ṣẹlẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ wa dára ni o. dábàá ìṣàdúró nǹkan tó tó yẹn níjọ́ òsìjọ́ sọ́ṣà mọ́ ilé nìyí lágbàlagbà láì sọmọdé kábà ní pé bí ẹ ṣe ìṣòro bí èwe láago mélòó. èjì ni gbogbo ilé ìjọmọ. kò tẹ̀ sí wàhálà mọ́ ẹ wò ẹ jẹ́ kó ṣèjọba àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ ṣe ojú àwọn méjì àjọjà. ẹ ẹ má mi ẹ jọ ẹ jọ ẹ má kó bẹ́ẹ̀ ni mi ìfẹ́ wà ẹ máa pé gbogbo àwọn mọ́tòlẹ̀ jẹ́ irú fún yín mi ìfẹ́ wà láwọ̀ ó ti tó ẹnì sọ́nu lé ẹ fi lé wọn lẹ́kùn wá kó wọn gbé ibi ìgbà wa méjèèjì mi àti ẹ̀wẹ̀ kí ni. ọkọ mi ọkọ mi. ọkọ yín ṣé kú ọkọ ló parí láì dáa kọ́ra ni. ẹ jẹ́ wọlé ìfẹ́ tó ń jẹ́ ẹ̀ẹ́dẹ́gẹ̀ mi bọ́ síbẹ̀ àbíkẹ́ tó lẹ̀ lẹ́sìn yẹn òun lẹ́sìn má máa nìyẹn. kò sí wàhálà ẹ jẹ́ kó ṣe bọ́ máa ṣe fẹ́ ṣèjọba wọn ẹ jẹ́ kó ṣèjọba wọn kò sí wàhálà bó ń bá ṣe bí mi ò bá ṣe rẹ ìwà ni ó ìwà ni ó bó bá ṣe rẹ bí ò bá ṣe rí ìwà ni ó ìwà ni ó. mo máa ń bi ẹ́ látànà pé mi ò rí dùnmọ́mi ọmọ mi ń lè. Ah, ibo ló lọ. well darling mo ti mo ti ẹ̀rọ òun dùnmọ́mi sí um, ọmọdé fún ó lọ enrolled mommy. She boarding school without my consent I be telling you to suffer. fún kí ló dé tó mọ tó lọ enroll ọmọ sí boarding school listen àkọ́kọ́ ṣé ọmọ ti dàgbà to ọmọ tó máa lọ si boarding school ni kí ni èjì ọmọ yẹn tó fi máa máa ti wòyí lọ si boarding school ẹlẹ́nkẹta iṣẹ́ wo ni wọ́n gbà fúnra ẹ̀ tó le take care ọmọ nínú ilé ọmọ ọjọ́ wo tó máa mú lọ sí boarding school láì sọ fún mi why. Hmm? ẹ wo dáná mo feel pé kò necessary fún mi láti sọ fún yín ni. kí ló dé tẹ̀ ń kẹ́mi ara yín sókè báyìí torí pé ọmọ yín ti di big girl ẹni tún wá ń complain tó yẹ kí inú yín máa dùn. Hmm. big girl indeed ni ọmọ kékeré tó lè mójútó ọmọ ẹ láti kékeré fúnra ẹ. E àbí all right no problem ẹ gbàpá mi ò gbàpá ni èmi á wá sọ fún ẹni tèmi fẹ́ between now and the next three days mo fẹ́ kó múdùn mọ́ mi padà sínú ilé yìí mo repeat ẹ láàrin ìsìn sí ọ̀túnla dá ọmọ mi padà sínú ilé tí n bá ṣetán àti mọ́mọ lọ sí boarding school èmi ni màá sọ fún ẹ pé jẹ́ àmú lọ àbí kájọ rò láàrin ara wa kájọ sọ kì í ṣèwọ ló máa dédé decide otherwise um, wàá rí ìbínú mi mo repeat o jẹ́ kí n rí ọmọ yẹn lé lẹ́ni sí ọ̀la kò rí bẹ́ẹ̀ lọ. blessing me jẹ ńkọ́ àbí mi ò ní jẹun kí n tó máa jáde lọ ni. old man mi kì í ṣe slave ẹ ìyàwó ẹ tó ń dáná fún ẹ tó ń ṣerú fún ẹ òun ló ti lè dànù yẹn tẹ́bí bá ń pa ẹ́ wọ inú kitchen kó lọ dáná fún ara ẹ tó ò bá dẹ̀ lè ṣe yẹn bóyá kó gba restaurant lọ kó lọ help ara ẹ ìráyè gbogbo òṣì. que minha irmã conseguiu pẹ́ lórí mi kí mi èṣìkéṣì máa bá nídìí ẹ bàbá ló fà náà kí ni ìtumọ̀ yorùbá tó sọ fún mi. ìtumọ̀ nǹkan tí mo sọ ni pé how long will it take for you to move down into my house i'm actually sick and tired of pé ah, bàbá ń dágbé ìyá ayọ̀ wá that kind of thing kò pay me leave this old fool to live his life i mean come to me jẹ́ kí mi àti ẹ I you Haileji Atusula Mejeji now, I love you and I'm sure you love me too. So why is it taking forever for us to make this decision? I mean, I want to be married to you. Mo fẹ́ jí láàárọ̀ kùtùkùtù kí n rí mi. Ó máa lè nìkan ò bá ti dàgbà o. Mo máa lè nìkan ò bá ti dàgbà o. Ilé àtòrò mínímíní mo mọ̀ pé onífẹ̀ẹ́ mi. àtàfọ́jú àti adití gbogbo wọn mọ̀ pé mo nífẹ̀ẹ́ látàyè dọ́run. Hmm. ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ máa ń gbọ́. yes you are right ọ̀rọ̀ tó bá di balẹ̀ sọ nílẹ̀ máa gbọ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ. mo ti kọ two hundred and fifty million naira sí check-in mo dẹ̀ fẹ́ kó bá mi sign ṣé yẹn náà ni ọkọ̀ kékeré ni àwọn dà pé mo ní bẹ́ẹ̀ kan wí gbà wò ó good orí tí mi ò bá lọ́wọ́ fún ẹ̀ báyìí àwọn bá ń yan ọjà yẹn máa ń ṣe bí ẹni tí orí ń ta wọn àmúdìgbẹ́ kò ní. kẹ́lọ́ tó kú báyìí. ọ̀rọ̀ náà ní ọjọ́ ẹ̀mí bẹ́ẹ̀ hàn ọ̀rọ̀ ọjọ́ ẹ̀mí bá ń gbà nígbà kankan ìkáwọ́ mi tá a bá ṣe ń pe account officer á ṣe processing yẹn máa lọ́wọ́ then to bank manager. Bauchi approve two hundred and fifty million naira kan so wọ́n mú check yẹn fún wa báyìí nísìn tẹ̀lé nígbà mi àfẹ́ǹtì tẹ̀lá mi fast track rẹ̀ tó bá jẹ́ cash kẹ̀tìtì fún mi cash kò máa gbà lọ ṣe gbọ́ ọ̀gẹ̀ ẹ ṣe manager. mi ò ní wá bọ́ sísìn kò sí wàhálà. wà á rìn lọ. kì í ṣe gé e. ibi tó bá mọ̀ ẹ́ kó lọ ṣáà má ti padà wá sínú ilé ìwé. ẹ kì í pè àbú rárá go straight to the point ọ̀la ilẹ̀ ṣé iná ni kí nǹkan dídé kí n máa lọ ọ̀dà sọ pé ó ti lọ ó ti lọ sọ pé ó ti lọ ẹ kó sọ pé ó ti lọ náà ah, ah. ó ti lọ jọ sọ pé ó ti lọ. ọ̀rọ̀ ayé yà mí lẹ́nu ìgbà pẹ̀lú òkùnkùn tá a fà sí mọ́lẹ̀ òun ẹ̀gbá obìnrin lọ́tà obìnrin ayédorí kodò lójijì wọ́n ta fà sí mọ́lẹ̀ òun ṣẹ̀rá yé o ìwà wo ni wọ́n ń kú níwà òun rẹ̀ já gbọ́. ṣé kàmá sọ kí ló ṣẹlẹ̀ ṣé mo wọ́n rí ni dáàdì tọ̀mí wá rèé dáàdì tọ̀mí wá bí ti bá wò ó bàbá ilé iṣẹ́ mo bàbá ilé yìí ni ẹ̀gbọ́n tí bàbá yìí lẹ́nu tó mẹ́ta yín sí à bó ni máa ń kiri gbogbo ṣogbo yín yẹn ṣe é. omi ìdáàdì pẹ̀lú wa wọ́n ń kà sí gbogbo. kí n fẹ́ máa parọ́ pé ẹsẹ̀ kọ̀ọ̀fàm ojú mi ò lè tẹ̀lé jẹ ẹsẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀fàm wèrè. ẹ̀gbọ́n ẹ má máa lọ dé ìbámu. sórí àwọn ẹgbẹ́ ti bá wèrè lọ o. mú ń gbọ́ ẹsẹ̀ aṣọ́lé tó yẹn ni kí ló ṣẹlẹ̀ gbogbo. Òṣogbo wọ́n rí jàlàjàlà wọ́n fẹsẹ̀ rìn tàn. ok bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ti yẹ lè ṣe máa ṣì pè é padà kó o kò ṣàlàyé fún mi dára máa jọ má bínú máa pè é padà. olórí dáadáa ló ṣe kó lọ fẹsẹ̀ dáadáa àgbà láyé mi ọkọ mi kí ló ṣe ọkọ mi. ẹ mi fẹ́ jẹ́ ìrìn ẹ jọ kí n wẹ̀ mí ọkọ mi. o. dáàdì ká jáde yìí ní dáàdì mo lọ. ọ̀dà mi lò ó kàn wò sùn ó dẹ̀ jáde lọ. wọn bá dá mọ́mì mọ́mì o ò dáàdì wálé o wọn ò wálé wá sùn. wọ́n ní dáàdì travel ni wọ́n ní ah kẹ̀ báwo dáàdì ṣe máa travel tí wọ́n ní gbé lọ. wọ́n kàn ní pé dákẹ́ kò sí tọ́kẹ́ ń bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn o. ẹ ṣùpọ̀ ni o ní ẹyin. ṣèbá pàlàgbà ni ẹ jáde jáde láti yọ ọjọ́ yìí. tí o ní o fẹsẹ̀ ní jáde tó o mọ ibi tó lọ o ò jẹ̀jẹ̀ pé mi ṣé o ní nọ́mbà mi ni. mo fẹ́ ṣe o gbàdí àwọn sọpọ́ táwọn kí ni tèmi. àbí o wá gbà mí ni àbí wá. ẹ jọ ẹ má bínú látijọ́ tẹ̀ ti ń gbé mi ọpọlọ yín ò ti pè. ṣé làkàyè kan kúrú sí ni àbí kí ni kí n béèrè lọ́wọ́ yín nígbà tẹ̀ ti rí dájú tẹ̀ ti mọ̀ pé wọ́n níyàwó tó já lálùbáríkà wọ́n ní ọmọ àgbàlagbà tó ti tó ti tójú bọ́. ẹ rí gbogbo àwọn tó nílé ẹ mọ̀ wá ẹ mọ̀ nọ́mbà wa ẹ mọ̀ pátó kó wọ́n balẹ̀ jẹ́ nìyẹn yẹn ọkọ̀ kí nǹkan bàjẹ́ ẹ wá lè pè mọ́mí àbíkẹ́ pè náà ó dà pé mad olórí burúkú lè lè kẹ́ ẹ ti crazy gan ọ̀rọ̀ yóò ṣèsìn mọ́mì ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ káfẹ́jọ́ lé ẹjọ́ lélẹ̀ òṣogbo ti dáná. ó ti dáná kọ́ ọ́ kiri kiri lápẹ́pẹ́rẹ́ mú inú mọ̀ pé mo rò pé máa ti máa ń jọ ẹlẹ́ṣẹ̀. wọ́n fún ìkòkò lẹ́nu. kí n tèmi báyìí tó lọ lọ ṣé ìmọ̀ ní kí dájú kún un lé ní dájú fẹsẹ̀ lè kún un lé kí n tèmi. ó máa lè rìn kan bí ó bá ti yàgbá ó kí á tó rọ mínímíní omi àjífòwúrọ̀ wọn ilé ẹ̀tún ro mínímíní. ṣe ń ráyè lóde ayé gbọ́ omi ọmọ aráyé ní ọlá ènìyàn tí ò fẹ́ káyé rí jẹ òun ẹ̀dá kùkì gábára òun ó ṣe irú wọn náà ro má ṣọ mi. ohun tó ṣe irú wọn náà ro má ṣọ ni ẹ̀wà ayé lóde o. kí ló wá ṣe fóònù Kúnlé kí ló ṣe fóònù ọmọ kí ló dé tí mi lè reach àwọn pípò yìí àbí kí ni ilé ìbá ẹni sí ẹ ó dẹ̀ yẹ kọ́ mọ̀ pé mi náà máa wà worried ọ̀hún ah, kò sí ẹ̀ mọ́ mi mọ́ ẹ́ àkútì ẹ̀. lẹ́ ah, ah, mo ti pè ẹ́ mo fóònù ẹ switched off. mo gbé two hundred fifty million naira. olójú kòkòrò ni ẹ ò lè. ọ̀kánjúwà aláìnítẹ̀lọ́rùn. Ah, ah, kí ló dé nǹkan tó dáa fún oru yìí náà ni pẹ̀lú gbogbo ìtọ́jú tọkàn ẹ fún ẹ gbogbo owó tó ń ná lé ẹ lórí whereas ìwọ ń wo fine boy kọ́ńtà o fẹ́ kó máa tẹ ẹ́ kanlẹ̀ o fẹ́ máa pèsè you know what. she's actually my wife. low battery. hello ọmọ ah okay. Music, ti pe nọ́mbà tiẹ̀ No mo nọ́mbà ò lọ. mo sọ fún o náà mo ní. kúnlé ó láìkí àwa kàn gbowó lọ́wọ́ ẹ̀ ni àwa fẹ́ ṣe business i need capital as pé investor dẹni wọ́. ìwọ́n má wọrí a máa invest a máa lò ó dáadáa ó kàn lè má jẹ tó sí láti máa lò ní bá ṣe wá ẹ àti gbéra. àwẹ̀ àwẹ̀. <laughs>

Ah! Ah. Ah. anyway congratulations. thank you. jackpot gidi le le ta ye. of course. but kíní kan ló cross my mind. ṣé mo kó màgbàlagbà ní tábàtà a máa ń tọ́ ni and bí dédé yẹn ṣe wà yẹn àgékò ìjò ló máa fẹ́ jẹ́ o ló máa fẹ́ ṣòro bí agbọ́n. àwọn fámìlì ẹ̀ ló máa ṣàn. ah no see i am serious on this ó mọ nǹkan tí mò ń sọ ṣé mọ̀ pé ẹ̀yin méjèèjì ni lead character. sí nǹkan completely mistake ńlẹ ẹ̀yin ló máa máa wá kiri ẹja ẹja mi ṣe ń sọ̀rọ̀ yìí ẹ reason náà ẹ súnmọ́ bẹ́ẹ̀ kí n tí wà yín lọ yẹn ẹ já ẹ bọ́lẹ̀ bọ́ stop yẹn kẹ́ wo. ìṣẹ́ ah. tó máa bá dúró owó yẹn lọ́wọ́ ẹ̀ tó máa dúró. Hallelujah! Hallelujah! ọlọ́run yẹn gbà wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ agbágòrò ló wà títì tí àwọn ènìyàn ti ẹ̀wọ̀n tó wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n sì ṣe àgọ̀lọ́ yìí tí tí wọ́n fi kú. ṣùgbọ́n àdópẹ̀lọpọ̀ ọlọ́run tí kò ṣe tì í bẹ́ẹ̀. Hmm, dájú wa àfọwọ́fà ń lọ̀rọ̀ ló láti ilẹ̀ lẹ́tí fọwọ́fà ọ̀rọ̀ nítorí pé ẹ̀rù bá ọmọkùnrin tí kò bá sí ti ọmọkùnrin tí ẹ̀rù bá kò sí nǹkan tí ó máa sún ilé ọ̀dọ́ ọmọbìnrin tí wọ́n pè ní dára tí ọ̀rọ̀ yín tí ó fi báyìí ṣùgbọ́n àdúgbò ẹ̀rọ náà hallelujah. Kí ẹ ra ìyàwó ní kí ẹ bẹ̀rù dáadáa jáde ẹ̀bùn ọlọ́run sọ wípé ìyè àánú olúwa kì í ṣú bẹ́ẹ̀ ni ìyè àánú olúwa kò ṣú fún mi nítorí pé ọlọ́run mọ̀ wọ́n ṣe é ọmọbìnrin yẹn nínú nítorí nǹkan olóòrùn tó fẹ́ fi ta ìdílé lọ́rẹ̀ látara ìyàwó yìí ọlọ́run ti wá bá yín ṣe báyìí nǹkan olóòrùn náà ó ti dé ó ti kọlẹ̀ pọ̀ ọ̀gbìn láti ara ìkóyún torí pé ọlọ́run ti ṣe ọlọ́run ti gbà àkóso ọlọ́run ti fún yín ní ayọ̀ tó yẹ kẹ́ ẹ wá láàrin ìlú àti ìyàwó gbogbo òfin ọlọ́run. máa fà sínú ìmọ̀lẹ̀ o ṣẹ̀ra yé o ìwà wo ni wọ́n ń àti mo fẹ́ kẹ́ mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ yín gidi gan ni o òun ló jẹ́ kí n ṣe alábàápàdé yín nígbà tí mò ń ti ṣe olùbọ̀ tí mo bá yín nínú àgbàrá ẹ̀jẹ̀. ẹ pẹ̀lẹ́ ah. báwo lára yín báyìí. ẹ pẹ̀lẹ́ àǹtí àti ẹ̀dúpẹ́ pé ojú kan ni àwọn kínlá ẹ̀ tí wọ́n ti ṣe yín léṣe kí ló wá tún dé kí lẹ ṣe fún wọn tó tún fi yìnyín níbọn lẹ́sẹ̀. mo mọ̀ pé kò ní ju iṣẹ́ ọwọ́ ọmọ àti kúnlẹ̀ lọ. Hmm, hmm. Ah, ni mo ṣe wọ́n o. ọ̀sán ti fi wọ́n mi lọ́wọ́ pé gbogbo owó mi sá lọ. Hmm. ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ bá má tún jẹ́ ká ṣe àtúnwí asán àtìgbà tí mo ti gbé yín wá sọ́spítù ni mo ti wọnú àdúrà àti àwẹ̀ nípa yín tí mo ń fi ẹ̀mí béèrè pé kí ló lè fà á kí ló lè sún yín dé ipò tẹ́ lẹ́yìn hmm. àǹtí ṣùgbọ́n ó ṣe mí láàánú o ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ sọ fún mi ọ̀tọ̀ nìkan tí ẹ̀mí mímọ́ sọ fún mi. kílẹ̀ mi mímọ́ wí. ẹ̀mí mímọ́ sọ fún mi wípé ìyà ìṣẹ́ yín òun lẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni olúwa ẹjọ́ máa yé mi wípé ẹ ti ṣẹ̀ sí ìdílé kan nítorí ìdí èyí òun ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló ṣe ṣẹlẹ̀ sí yín ìbádára àǹtí kí ẹ fi ayé fún olúwa o kí ì tó ń bọ̀ kó má bàa jù báyìí lọ o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sọ fún mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó yá ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ Jésù ọlọ́run ayérayé agbẹ́ńgá lórí ìránṣẹ́ ilé ẹ̀kan sì gba ọpẹ́ wa. Dara, Dara, dára ẹ mélòó mo kù. èmi ò ká o. ọ̀dà náà ṣé mi lè ní bí ọlọ́mọ tó bá jẹ́ pé mi mo bí ọlọ́mọ ọmọ tí bàbá bá ń bá sọ̀rọ̀ tí bá ń wà rìn ọmọ òun ṣe tó ti ọ pa. sọ́ọ́rí gbogbo òwa fùlẹ́ńgẹ fùlẹ́ńgẹ tó ń wò yìí ìwà ìkápá sókè tó ń kó gàrú tó ń kápá rẹ lẹ̀ ọ́ dàbí ìgbà tó jò bá rọ̀ tó sì kó gbogbo ìdọ̀tí báyìí ó ṣòfò ni. ọlọ́run ò ní jẹ́ mi ní ṣòfò dànù ọlọ́run ní jẹ́ kí n rí kí ló dé náà dádì kí ló dé ṣé torí mò ń wá yín wá lẹ ṣe ń sọ àdúrà ọ̀rọ̀ yìí sí mi kí ló dé. dára. èmi mo jẹ̀bi tí mo wá kí yín. dára ah! ẹ gbà mí ọmọ kù díẹ̀ kó fi kíní mi lẹ́nu èmi ń bá dára aṣọ ó fi mí nípò wájú ẹ wò ṣé ẹnu tí mo fi ń ṣàdúrà fọmọ yìí kọ̀kọ̀ ṣé n fi ṣépè fún níta gbangba ni àbí àbí káyíkáyí. bámidé kìlọ̀ fún mi o bámi kìlọ̀ fún mi tó ọmọ mi ò gbọ́. ẹ bí tí mo fi rẹ̀ dájú bá ilé ayé ara mi jẹ́ dé. kánjú láti padà wálé ah, ayé mi ah. mọ́mì tọ̀mí wá náà ti lóyún ah. mo ti báyé ara mi jẹ́ báyìí mo ti ṣe ká fúnra mi mo dẹ̀ ráwọn èèyàn bá mi sọ ọ́ àwọn èèyàn bá mi sọ̀rọ̀ tó mi ò gbọ́ mi mọ̀ pé tara mi ló bá mi sọ. àbí àbí kí n lọ bẹ̀ wọ́n ni wọn ò ní dáríjì mi èmi náà ti balẹ̀ jẹ́ dára nǹkan tí mo ṣe ò dá Jésù àfi kò dáríjì mi kò ṣàánú fún mi Ọlọ́run tí bá ní another chance mi ní ẹ́fà ṣe irú kan tí mo ṣe yìí mọ́ tóró oníyà mi ló padà jẹ́ ìtọ́jú nínú ẹ bá ṣe bíbí ò bá ṣe rẹ ìwà ni ó ìwà ni ó kò bá ṣe. mọ̀ pé gí ata lásán lásán mọ̀ fẹ̀yìntì èmi ń gbà ọmọ táyì kò lè dá dúró. àdàbà gbẹ̀gẹ̀dẹ̀ bíi gbẹ̀yẹlé. ayé bínú yọ wọ́n yìí mẹ́pẹ́ wọ́n ti wá gbàgbé wípé ẹni bá pagúnugún kì í kọ́dún. àtajá àtẹkùn ẹrú olóko ni gbogbo wọn ṣe èmi lolóko ẹrú mi ni ẹrú mi ló jẹ́. bóyá tuntun rẹ̀ kọ́ kù. Ah! ẹ lọ wí balaja yìí kó dágbádá náà kálámọ̀tẹ́kùn yóò lọ rí ewé fún polongi ní èmi alẹ́yẹ lọ́wọ́ tó bá sọ́mà jẹ́ pizza ẹgbẹ́ ìyá pẹrẹjẹ wẹ̀wẹ̀ kọ́ ni yóò jẹ́. èèwọ̀ ó dòódì èmi àti tani. ẹ alẹ́ yẹ lọ́wọ́. onílù tí lù fún alẹ́ yẹ lọ́wọ́ ìsàlọ́dọ̀ ló wà o alẹ́ yẹ lọ́wọ́. ọkùnrin náà ta ní òkè. kò sẹ́wò lójú. kò sẹ́wò lọ́dọ̀. Bye-bye. bá ṣubú lóde ìyá mọ́ jẹ́ ní pé. ọ̀wá sí méjì tó bí àwa lọ àwa kí ọkọ ìwọ máa tọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni kú ìwọ mọ́. kí làákàyè rẹ kó yí pọ̀ ọmọ kì í máa ṣe mo wá ṣetán ó dáa pọn. orí kí ló ṣẹlẹ̀. eégún tó bọ́jà ni. mo ò rí bí bíbá yín ṣe sí ni. ta ni àwọn gbàrọ gidi tó ń pélé tó ń lọnù. ta ni gbàrọ gidi tó ń pélé tí ń lọnù lé ta ni. ẹjọ́ bá wí ọ̀rọ̀ tí ò sọ ayé onítọ̀hún ò ní dá. ẹ tó bá sì sòótọ́ ọ̀rọ̀ tí fi ń ṣépè igi ni ó yí pa. àmín. ẹ̀gbọ́n bọ̀dé tó tẹ̀lé wa lọ sílùú yẹn lọ́wọ́ báyìí ó ti kú. ó dáhùn ó ti kú. ó yà wèrè ni. balẹ̀ You shut up there. Ẹ̀yà sí àgbẹ̀ ẹ̀sàgbé aráàlú ògbólúkẹ́ egungun ẹ̀ máa gún wọn. jágbọ́ jágbọ́. ìwà wo ni wọ́n ń mú ní wa o. ọ̀rẹ́ jágbọ́ dára ìmàdóró dára ele polo dára ele polo. ṣẹ́gi podoro dára ń dóró. ọ̀rọ̀ ayé yà mí lẹ́nu gidi ni. ọ̀rọ̀ ayé yà mí lẹ́nu. ìgbà wo lẹ̀ tá a máa jẹ́wọ́ kọ́fà báyé jẹ́ káàgbélu òkùnkùn tá a fà sí mọ́lẹ̀ òun ẹ̀dá. obìnrin lọ́tà obìnrin ayédorí kodò lójijì wọ́n ta fà sí mi mọ́lẹ̀ òun ẹ̀dá. yé o ìwà wo ni wọ́n ń kú níwà òun ẹ̀já gbọ́ bó bá ṣe bíbí ò bá ṣe rẹ ìwà ni ó ìwà ni ó bó bá ṣe rẹ bí ò bá ṣe bí ìwà ni ó ìwà ni ó ìwà wo ni wọ́n ń mú ní wà ó ọ̀rẹ́ jágbọ́ jágbọ́ ìwà wo ni wọ́n ń mú ní wà ó ọ̀rẹ́ jágbọ́ dára ìmàdóró dára èlé polo dára èlé polo ẹ̀ríkò dọ́rọ̀ dára ń dọ́rọ̀. ìkúnnífà máa ń ṣẹlẹ̀ gẹlẹbẹ ní fọ́nà fún ṣòro ènìyàn ní ẹ jẹ́ ká kíyèsí ayé ń wádógún lọ ẹ wo bí ọ̀rọ̀ ń jíra sí mọ́ máa lè ibì kan bí ó bá ti dàgbà ilé àtòrò mi ní.